علينا معرفة العلم وأحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من غزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعنا كما علمتنا فردده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نصبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله جل الأدى به مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزاله بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل سلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا متع ولعنا بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزاله كاملا مماجدا ومجدا ولن يصير ناقصا بقدرة الله المجدين الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنيا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكهمين الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين تو أدوك فلون لا أدوك فلون الحمد لله أترى إكياتي كفان النبي صلى الله عليه وسلم الله عليه وسلم أترى بيفان وعلى ليلة من صحابة àti gbogbo ẹni bá tẹ̀lé pẹ̀lú dáadáa títí wàá níjọ́ àlèkè àmọ́ lọ́ba ní síbẹ̀. jama bí n tí a sọ fún wa níjọ́ ní ipa ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nídìí àdúrà sámsám. àti pé gbogbo ìgbà náà láwa máa ṣe àdúrà yìí tí tẹ̀sílẹ̀ ọdún ni ó fi parí kọlọ̀jà máa rántí. nítorí pé ẹni bá mọ inú rò ní ma ọpẹ́ dá èsì ẹni pé tẹ̀síìrì wa lẹ́sìn ó dá lérí pé ọlọ́run ò gbà wá ọlọ́run gbà wá ọlọ́run gbà wá la pariwo pariwo lẹ́sìn náà ló sì gbà wá yìí àtẹnitọ́gbọ́n àtẹnitọ́gọ́ mọ̀ yìí pé àdúrà lọ́gbà kò sẹ́ńtì ọ̀dàmà ní gbogbo orígun mẹ́rin àgbáyé nípa ọ̀rọ̀ nàìjíríà tí ìbá ṣe bẹ́ẹ̀ n tà ń sọ ìkẹ́lá máa sọ. àwa sì lè mọ rírì ìgbàdúrà yẹn láàyò rọ́pò kọ́tùrọ̀ sẹ́yìn ìlà ìdá dídìí àwọn máa dídìí èèyàn ò lè mọ yìí nǹkan àbíká yìí dàkejì ẹ̀. ngbẹ bá ń gbọ́ iye bíi ti nkan ti bàjẹ́ dé o mọ̀ pe a àsọlọ̀ ńlọ́yọ̀ wa. èèyàn ò fẹ́ gbọ́ròyìn mọ́ ngbẹ pé bànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ lè máa gbọ́ àmọ́ ní ìsìn bí o ti di ìdùnnú délẹ̀ ìdùnnú kọ̀ọ̀kan ti ń là láàrin ẹ̀ ń bá aago mẹ́jọ alẹ́ ní bts yóò mọ̀ yìí pé a níbi àdúrà lórí kọ́lọ́mbà ní sọ́ buhari. amina sami. amina. wọ́n wá ń sọ ń bẹ̀ iye ju nǹkan tí ń bọ̀ sí orílẹ̀-èdè yìí wọ́n sọ iye ọkọ̀ tí ń bẹ lórí omi nísìn. tí ń gbé epo bọ̀ tí ń gbé ẹja tútù bọ̀ tí ń gbé ráìsì bọ̀ tí ń gbé òróró bọ̀ tí ń gbé fúláwà bọ̀. àwọn kan ni wọ́n ti di aláṣẹ lórí àwọn nǹkan gbogbo láńsẹ̀sì nǹkan yìí ọwọ́ wọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá kó dé tó bá náà wọ́n tàfàrà lò ńgbà tá a sì ní jẹ òkúta nǹkan dáná ká rà ńlọ́fẹ́ máa wọlé ìsìn kò sí ní kẹ́mọ́ta tiwọn ẹnjẹ́ wàá rí nǹkan kan ní ten naira kí àlọ́ ọ̀dọ́ ẹnìkan tó pété ẹ̀ ní hundred naira ńgbà téèyàn ya wèrè sẹ́mà yí pé gbogbo bíi ha ti so wá ló ti fẹ́ máa dẹ̀ ìbọ̀ yìí alẹ́ àná lèmi gbọ́ báwọn fúnra mi gbọ́. inú tó tuntun ni mọ́ ní inú jù tá a tún gbọ́ lórí ìròyìn lánàá. Musa Yola tí wọ́n bí léyàwó ààrẹ ọgbà tirikini kan mílíọ̀n lọ́wọ́ ẹnìkan pé òun ò fi bá Buhari sọ̀rọ̀ òun ò fi fún ní kànga tí ọmọ àwa epo mbẹ̀. Buhari ní gbogbo ẹ̀yìn security Nàìjíríà ẹ wá Musa Yola kàmílà ẹ sì gbọ́dọ̀ mú débì yìí tó ń tan kọ́ọ̀pù. ó ní kéde pé fcc kan iwájú yẹn máa mú bọ̀ ẹ sì gbẹ́ni tó fún lówó náà ẹ máa gbóhùn náà bọ̀. torí mo ti kéde wípé ìwà àbàjẹ́ ò sí nàìjíríà mọ́ nítorí náà fi gan ti fi sanwó owó yẹn ibi ó ti rówó yín ọ sọ. sáà máa bọ́ ayé bá ń bọ̀ níjọ́ la ti ń gbọ́rò èèyàn rí aná ẹ̀ máa nù aná rẹ̀ gángan. lọ́fẹ́ san kóńdó lórí yẹn ni máa bẹ lọ́hùn fún nìyẹn ẹ sì máa bí àwọn olórí burúkú pọ̀ ní lórílẹ̀‐èdè yìí owó tí nàìjíríà lè ná lọ́dún méjì ń bẹ lọ́wọ́ ọ̀kan tuntun wọn ẹ máa búrò bọ́ǹsì èyí ìwé àlà tó lórí ìtàn fi sípò tẹnu ẹ̀ ń wa rọ́ọ̀fù tó ní àwọn olówó nàìjíríà ó yẹ ká lọ rè é yí ọpọlọ wọn wò lókè òkun pé kọ́má ìtòrí wọn ti dàrú pé owó tẹ̀ ń kó ìkìlẹ̀ mi ṣe òun náà ní ìsìn wọn ní two billion dollar. ìhóngèlè. tọrọ aná lẹ́gbẹ̀ẹ́ kan tíjọba àpapọ̀ ọmọ ẹ kọ́kọ́ wádìí èèyàn náà wọn ò tí ì túṣẹ́ tó ṣe wò gan o hmm. ọkàn náà yẹn kò fẹ́ nìkan bọ́ hmm. two billion dollar hmm. two billion dollar. ìsàyè gèlèlè rà. ó sì ní kí wọn lọ yẹ pọlọpọ òjò ni pé ọ̀nà tí wọn gbà kówó yìí ó dàgbò ni wọn ti dàrú kí lọ́rọ̀ nísìn. bí orí yẹ burú. orí tí ẹ yí ni. Hmm. gbogbo wọn gbádùn wọn nísìn. Ah. wọn ò sì ní wọn ò sì ní máa ro dáadáa sí Buhari. àwa tí ajẹ́tálíkà ló dùn sọ lẹ́nu wa. ẹ wá dákun gbogbo jàmá. ẹ bá ti ń kàn báyìí ẹ má bá ní sàmì. ọlọ́run jẹ́ Buhari orí ṣe. àmín gbogbo ẹni tó bá fẹ́ dí Buhari lọ́wọ́ ọlọ́mọ kò ń lẹ̀. sábàánà amínà. àdúrà di mélòó. ẹlẹ́kẹta ni pé ọlọ́run ò wá jẹ́ ó dáa fáwọn lásìkò rẹ̀. amínà. lẹ́wà kálàmútàlà kẹ́yìfà mẹ́ta. lílá fi méjì jẹ́jẹ́ àlámútàlà kẹ́yìfà mẹ́ta jẹ́jẹ́ ilá fi méjì jẹ́jẹ́ iná àti iná mẹ́ta lẹ́yìn rẹ̀. tábà ti pé ẹ ṣàdúrà fún Buhari àní máa sọmọ ẹ̀yin lẹ́tì mọ iye tẹ́ kà. Hmm. ẹ bá ti dá dé dónú léyìn ẹ mọ̀ pé wọ́n ní a máa ka alamutala kayifa èyàn ò fún gbogbo ẹ ń bá fẹ́ di lọ́wọ́ mẹ́ta lílá fi méjì ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run fún Buhari kò orí ṣe iná àtẹ́ná mẹ́ta di ọ̀dà fẹ́mi náà tọmọ mẹ́ta yá mi. dáàmà ṣe nìyẹn ká ṣe Allahumma salli ala Muhammadi wa ala ali Muhammadi wa sallim bá a ti máa ṣe jojúmọ́ nù ẹ máa rán alẹ́ tí bá a ti fẹ́ dájú bẹ̀rẹ̀ pé àdúrà Buhari máa ṣe jẹ́jẹ́ lọ so àlèmọ́ máa ń ṣàlàyé lórí ẹ̀rọ pọ̀lọpọ̀ àti pé àdúrà Buhari alámútàlá kẹfà méjì lílá mẹ́ta jáde alámútàlá kẹfà mẹ́ta kìtì ẹ ìlàfẹ méjì mẹ́ta ẹfà níyàn tó dáa ké ẹ tó máa dáké nù lé tó máa dáké nù lé ẹ rí i pé yọ kàn wá. tó àbí ọmọ ní mọ́júmọ́ yìí ọ̀kan nu jama sọ̀rọ̀ àbí ọmọ àdìbáríkà afa làbí mọ́júmọ́ yìí orúkọ afa náà ń jẹ́ Ahmad bàbá ọmọ máa gbọ́n bí ọwà yẹn mo fi lóòkì kan o òkì yẹn ni adéníyì o ahmad adéníyì bó ti jẹ́ nìyẹn olóma lè ṣe bẹ́ẹ̀. tó àyàtà fẹ́ kà lẹ́nu ọgọ́rùn kan àti mẹ́tàdínlógún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قلت لهم إلا ما أموتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فَلَمَّا توفيتني كنت أنت ركيب عليهم وأنت على كل شيء شهيد نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنتم وكنت عليهم شهيدا ما دمت فيهن فلما توفيتني كنت أنت ركيب عليهم وأنت على كل شيء شهيد ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الركيب عليهم وأنت على كل شيء شهيد تو لوري أورو النبي وعيسى ناني òun ló rojọ́ lánàá wọ́n yàtà kà lánàá òun náà lè tún rojọ́ lónìí náà òun náà lè tún lẹ́jọ́ tòní kódà àyà tó ń eléyìí òun náà ló tún rò láì sọ pé ọlọ́mọdé ààrẹ ní tí ó sí ah, tí oni ma kulitu lahum. ma kulitu lahum illa ma amarutani bihi. ah ọlọ́run ma kulitu lahum ẹ̀yìn sọ fún wa ẹ̀yìn sọ nǹkan kan fún wa illa ma amarutani bihi. ẹnu tó pamílàṣẹ kì í máa sọ náà mọ sọ. kọjá la. sẹ́yìn pé ń gbọ́dọ̀ yọ tọ́sọ̀rọ̀ lánàá lójú àwọn ẹ̀dá ó ti dá bá náà ọ̀rọ̀ tán síbẹ̀ èèyàn ní pé ọba àlekè ọlá ò tí ì sọ pótó bàbá ń bẹ níwájú èèyàn tá à ń rojọ́ fún ìṣesí rẹ̀ láàfin gbọ́yé pé ibi ọ̀sọ́dẹ náà dáa àbí pé kí ló tún kù tó fẹ́ wí. lójú fẹjọ́ yìí ma máa kulitu làwọn ilà máa amarita ní bí nsọ gángan fún wọn ẹnu tó nsọ náà mọ sọ wa ní nsọ rẹ̀ o. أن اعبدوا الله ربي وربكم ń sọ fún wọn jù bá ń lọ anibudu láàárọ̀ bí ni ẹ máa sin ọba Alaa, ẹ máa sin ọlọ́run ọba Alaa. rọ́bì. gbogbo àyè tọ́lọ́run ti lo Allahu nínú Quran Karim ìmọ̀ jẹ́ ibi tó bá nípa parí ibi tí a bá ń gbòòrùn pé ọba àlekè ọlá ń fi agbára rẹ̀ hàn láti máa gbọ́ Allah.

pé ẹni bima bímọ kan wọ́n ní kílógọ́ rẹ̀ pé aláwù ní jẹ́ kásúlẹ̀. anibudu láàrọ̀ bí wàrọ̀ bàkún. ìjìbọ̀ sọ́nà ni pé ẹ máa sin ọba aláà tí í ṣe rọ̀ ọlọ́run ọba mi. ẹ máa wò èyí tẹ́ bá jẹ́ kọ̀sẹ̀ nídìí kó sọ̀rọ̀ pé rọ̀ bí ọ̀rọ̀bà kó mọ ẹ̀ ọgbọ́dọ̀ yàn ọgbọ́dọ̀ yàn tó ti pé ẹnìkankan ò tó jẹ́ lẹ́yìn ọlọ́run àfi tó kan pé rọ̀ ntí mo sọ fún wa ni pé aláwù náà ni ọba tèmi náà yẹn pé mi náà ò pe nǹkan bá lo lo ìtumọ̀ rọ́bù ni ọba tó dá wa tílẹ̀ ń tọ́jú wa ni a fi yọ orúkọ gbogbo bíyà níbẹ̀ nígbà tí wọ́n pè ta òyìdì sí mẹ́ta ìkan ń jẹ́ ìkan ń jẹ́ olóhíyà ìkan sì ń jẹ́ ayé títẹ̀ ń wàláì ó ṣe bí àbí ó ṣe bẹ́ẹ̀. Ah, ah, tí ìbá ṣe pé òun ni rọ́bù fún alamina ibi tí ìjọba àwọn tó lọ yìí bá nàìjíríà dé òkú ebi ìbá tí ní yẹn títì mọ́ wọ́n ti kó tán pátápátá ṣùgbọ́n ọlọ́run bá ń gbẹ́ fún ní tọ́jú wa ẹni tí ó yẹ kó jẹ́ ó lè jẹ́ pé ẹ̀kan ni ó kù sí ẹni ó yẹ jiyàn lè máa mu gaari yóò sá sí nǹkan kan bọ́nu. Mm lábẹ́ ìdorúkọ rẹ̀ tí jẹ́ Rabbul Alamin. ọba yìí ni ọba yìí ni mo ní ká máa sin ọlọ́run. U'budu Allaha rabbi wa rabbakum. ọba yìí ni mo ní ká máa sin pé wọ́n sin nǹkan lẹ́yìn wọ ọlọ́run. rẹ̀ o jama gbogbo àwọn alálùfáà wa tí wọ́n wá di ẹgbẹ̀jì ológun. ṣé Kurani tiwọn ọ̀tọ̀ ni iní iní ń pariwo pé kò sí nǹkan míì lẹ́yìn ọlọ́run yìí isa ní tó ń sọ fáwọn èèyàn ni pé ọlọ́run ọba aláha nìkan nìkẹ́ ẹ máa ṣe kíni o nìkẹ́ ẹ máa sìn ṣé kùránì wọn ò wá tí wọn ò nírú eléyìí nú àbí kí ni wọ́n fẹ́ tú ibi sí láfi sọ yìí pé ẹ̀yin náà ẹ̀ má gọ̀ ẹ̀yin náà ẹ̀ má gọ̀ wọ́n lẹ́nu tó gbépo lọ́jà kò jalè bẹ́ni tí ọgbà lọ́wọ́ ẹ̀ bọ́lọ̀ ń bá ti kí ọ dáàmà tọ́ ń bẹ lọ́nba rẹ fúnra rẹ tó bá pé ọba jẹ́ pé ọba fẹ́ tún pínká bọ́ ọbẹ̀ tọwọ́ àwọn àfáà tí ò ní pè ya tí ò ní pè bàbá tí ò ní pàǹjànù lọ́dọ̀ wọn kí wọ́n tó bọ́ ọbẹ̀ kún èyí tí bá ń bẹ̀ aláwọn àtúmọ̀ wúrí àmọ́ àtúndì ọ̀kan ṣèkan àwa bẹ̀rẹ̀ lọ́nà balẹ̀ kíọ́lá gbogbo àti àgbà ìkọlọ̀ nìkan ni a sìn láti máa bẹ̀ ọlọ́mọ wa lé wa lọ bá nǹkan mi. àmín. ọlọ́mọdé àwa nǹkan dísàn táwọn afi nǹkan mi lọ wa. àmín. gbogbo ẹni tí àìlera ń bẹ fún tí àìgbádùn ń bẹ fúnnú àgọ́ ara rẹ̀ ọlọ́run bá ní mú kó ń bẹ. ọlọ́run pé ọlọ́run lọ́ba sáfì tí máa jẹ́yàn owó sàn tí wọ́n máa ń wòyàn sàn ọlọ́run bá ní mú kó níbẹ̀. wọ́n agbára wọ ọlọ́run ẹni tí ẹ jẹ́ àìlera òsì ọlọ́run bá ní mú kó ń bẹ. àìlera ìmọ̀kan ọlọ́run bá ní mú kó ń bẹ. wọ́n pé tiẹ̀ la wá ṣe yìí àwa ṣe níbí àwa gbọ́rọ̀ ọlọ́run bí ntàwọn náà gbé wá bùkátà ní gbọ́. àmín látàánú ọlọ́run má jẹ́ kí wọ́n rí ẹnu yọ̀ sí wa gbogbo àwa tí a sògùn mọ́ yẹn ni wọ́n ti gọ́dẹ̀ wá wọ́n gọ́dẹ̀ wá mọ̀ ń sọ́fẹ́ nìkan ní àárọ̀ àná kó a nìkan ọ̀kan nínú àwọn àgbà àgbà nínú àwọn èèyàn yìí àwa débẹ̀ njọ́ báyìí máa mú náà ni òkè sẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọ débẹ̀ ni àmì náà tó wà ń bẹ náà tó pọ̀ njọ́ náà àjọ̀dọ́dọ̀ dé àyíkáwí ni wọ́n ń sọ ní ìtọ́rọ́dí wọ́n ń sọ ní indirect wípé àtẹ̀ǹgbọ́pọ̀n kan sọ pé kò sóògùn àwa náà láti gbẹ́ńlẹ̀ wọn ò dojú ẹ̀kọ́ wá pé wọn ẹgbọ́n wọn lẹ̀ pé òṣoògùn wọ́n ní à ń gbọ́ pé àǹkan sọ pé òṣoògùn ah, wọ́n ní ẹnitọ́ ní ìgbẹ́ ìgbẹ́ tọmọ èèyàn bá su ńlá làwọn òfìsè gaari tíà tí èyí máa mú hàn tú oògùn rẹ̀ tó ní òsínwó ìgbẹ́ èèyàn ní gaari rẹ̀ ẹ̀rí nǹkan bẹ̀ yẹn wọ́n sì gbà láti fi ìgbẹ́ ọmọnìyàn sínú kọ́ ọlọ́run. géètì. tọba àlìkẹ́ wà ní jẹ́rú ọ̀sẹ̀ láéláé. àmín. wọn ò lè sọ pé ẹ̀yin ẹ̀kí òṣogùn wa ń sọ yín direct àwa ń wojú ara wa. àwọn náà ti ń pariwo pé kò sóògùn yìí kò sì sóògùn ṣùgbọ́n ọjọ́ táwọn ní ìsìn o ọlọ́run ò jẹ́ kí èròǹgbà àwọn ọ̀sẹ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀ láéláé. ẹ gbogbo ẹni tí wọ́n bẹ́ẹ̀ bí náà tẹ́ bá gbà lódodo pé kò sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ní ilé yìí lọ́ọ́ bá wọn. ní ilé yìí bá wọn. ní ilé ni tó bá tó bá tó bá ọ̀rọ̀ tàwídì ṣe pàtàkì púpọ̀ ọdún mẹ́wàá sálábí ló mọ́kà ọlọ́run kì í sọ̀rọ̀ irun kò kì í sọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ náà màmí lọ́kàn lé ọdún mẹ́wàá lọ sí Madina ńgbà Madina tán lọ́tọ́ di pé òfin gbárè òfin máa jagun tí ẹ kú òní ọdún mẹ́wàá nìkan ní gbogbo ní ẹ̀ ń kírun bẹ́ẹ̀ ó kì í dànù ẹ̀ ń gbàwẹ̀ ó gbà dànù ẹ̀ ń lọ mọ́kà ó gbà dànù bóyá ọ̀sàkà ó ṣe dànù tó bá yẹ jẹ́ pé ọ̀bá mọ́ ọlọ́run lọ́kàn ṣoṣo ibẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ti dàrú. tàbí ń tẹnumọ́ tẹnumọ́ báwọn. amọ̀tọ́ yẹ tó ti tọ́jú orin kan kí a fẹ́ kí ẹ tún kú yín bẹ̀ bó bẹ́ẹ̀ bí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ mọ àwọn orin kan ní tẹ́ mọ ní áítẹ́ẹ̀mù àbí kí náà ń pè é mm. áítẹ́ẹ̀mù náà ni. Mm. Mm. akramakumullah. Eh. tẹ́ mọ mọ wá yẹn a tún fẹ́ kẹ́ mele náà bẹ́ẹ̀. new release. àti àti mú àti tọ́jú ẹ̀ lọ ti ń túmọ̀ sí ọ̀kan ṣoṣo ọlọ́run. ẹ rí i pé akọ̀kan pé ẹ̀yin yorùbá. ẹ̀bẹ̀ tẹ̀bọ̀ máa ẹ̀tẹ̀bọ̀ tẹ̀bọ̀ ẹ̀bọ̀ òde yìí àwọn ọmọdé bọ́ọ̀lù tó ń tẹ̀lẹ̀ ẹ̀yin yorùbá ẹ̀sà kíyèsí ilé dọ́nà máa tún dọ́nà àti dẹ́ńtì bọ́ọ̀lù ní ìmọ̀.

akọ̀kaba wọn. ìkaba wọn. lọ́ọ̀kan abẹ́ wọn. àwọn èèyàn tí wọ́n fẹ́ dàlátẹ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa tẹ́ tí wọ́n fẹ́ ṣàdúrà kó sẹ́ orí ọ̀ka orí ẹ̀rẹ̀ náà lọ pẹ̀lú olùbọ̀ wọn sì fi ń gbáyé ẹ̀ka fẹ́ dàlátẹ́ tẹ́ni fẹ́ sọ̀rọ̀ kó sì máa jẹ́. Tẹ̀tún fẹ́ sàdúrà kó sẹ́. Súnà tánà bí ní ẹ̀rọ. Àwọn ọ̀nà tánà bí lànà ẹ̀mọ́ orílẹ̀. Yàrá ti kẹta. Ìyẹn kọ́. Ah ọmọ ya tí náà ni ẹ rántí ẹ jẹ fáìlì ẹ yá kí ni. Right. ok kanifa kanifa nù. ti kanifa lẹ sọ. valentine valentine valentine àwọn bàbá bàbá nílẹ̀ yorùbá. ọdí wọn sọ náà. máa gbọ́ bẹ̀yẹ ni. ok. àwọn bàbá bàbá nílẹ̀ yorùbá. àwọn bàbá nílẹ̀ yorùbá. àwọn ìmáàmù nílẹ̀ yorùbá ṣàdúrà ó sì ti ń ṣẹ. wọ́n sì ṣe é pé ó sì ti ń ṣẹ. mo ní nínú àdúrà wọ́n sọ wípé ọlọ́run kópa náà adébọ̀rẹ́ kò sì gbé súnà nàbìgà kó rẹ̀ bí ìyá ṣètà nílẹ̀ àgà má ṣe wà lẹ́ni àfẹ́bílé. Ẹni. A máa ṣe léyìí pé tí èèyàn bá sọ pé nǹkan kan ò dáa tí ò bá mọ̀ ń pa ẹ̀ wọ́n ní kí ni ó tó wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ olùsí tó ní kò tálíkà tó ní kódà ká sì kú rìn ẹ̀ bó tiẹ̀ fẹ́ pé ó sì kú. ọ̀sẹ̀ kan ní tó ṣe. àmọ́ wà àti mọ́sòkú amọ́rin ilẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó ní tí èyí ṣe tí ò wá sí. àwọn yóò ti gbé a òdòdó kìíní yìí o. àmọ́ bí wọ́n ṣe kọrin tí wọ́n fi jó. ẹ ẹ àwa sọ pé ijó ọ̀dà bí a bá di ìlú tẹ́lẹ̀ ìṣe kò sẹ́jọ́. Ah, mọ kó mọ́lẹ̀. lódùn ẹlẹ́nu. Eh. bá a lè kọrin tó mú ìkìmọ̀ lọ́wọ́ àgọ́dọ̀ jò dídìrín ní máa jó. Ah, òpònú. àì máa jó àwọn àmì kan jò ní. ọ̀sẹ̀ pé tọ́ ẹ pé ọba dáa ni ọ̀gá ni wá láyè yìí àwọn ọmọ wa ma bí wọ́n ṣe máa fi ẹnu ẹnu lùlù hmm. tẹ́ ẹ̀ bá ti débẹ̀ ẹ̀ tẹ̀lé lùgà náà lù. àwa fagilé aṣọ akọrin àlùbáríkà ń bì kan wọ́n ti dìjọba ìṣòwò ọjọ́ ó ti gan oh. tó ń tanukì bá. tó ń tanukì bá lọ́rùn. Ah. <laughs> ẹnu tanukì èmi a máa ti pàwà tí a máa ti pàwà tá a kọ ni a máa ti pàwà máa jó a tún mọ ọwọ́ ọjọ́ hmm. a mọ ọwọ́ tí a fi jó ọ̀sán kéde máa jó dágídágí kọ́ máa tí ò ní bó ni mu. ìmọ̀ ń jó. àbáyàn jó rí láyé gbàtà ń jó kọ́mọ́ fi ijó ti wá ṣèrànwó kan yìí. yóò padà wo ni pé àà. Ah, ah, ah. ó lè ṣe ń jó bí yìí o. ìyẹn ló máa ń jó báyìí kò yẹ ṣe láǹdalẹ̀ ẹ̀rú kọ́. ṣùgbọ́n ọlọ́run ní ọ̀dà anábì ní ọ̀dà àwọn afásúnà ní ọ̀dà á dẹ̀ pààtì. nípa àwọn aláyin jó àwọn aláyin jó. mi dání. ẹ jẹ́ ká túbọ̀ àǹdílẹ̀ káwá jù síta. Eh. wà anábì salam rojọ́ rẹ̀ lọ pé wà mo sì lè jẹ́rìí pé lójú lójú o bí wọ́n ṣe gbàre ìmọ̀ ti bẹ́ẹ̀ nu wọn o ṣùgbọ́n lójú wọn mọ̀ pé eléyìí gbà eléyìí gbà eléyìí gbà máa dùn fi ìgbà tí mo bẹ́ láàrin wọn. máa dùn fi hìn. فلما توفيتني توفيتني كنت أنت الرقيب عليهم فلما توفيتني ńgbà tó wá mú mi kúrò ibi àwọn ọlọ́mọdé àti jìtáàrì àwọn ní isa ti kú. àwọn ọlọ́mọdé ọmọdé mm. ọlọ́mọdé yà. falama tawafaitani sẹ̀rí àìsè ń téèyàn máa làkàkà lórí rẹ̀ láì jọ̀kọ́ bá kẹ́kọ̀ọ́ jinlẹ̀ wàá kẹ́kọ̀ọ́ òde kò sí sẹ̀rí àkàn láyé tí ò jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ nípa ń bẹ̀ èdè ọkọ̀ lọ gbọ́ èdè yìí ná. nígbà tó mú mi kú ò láàrin wọn kúńtà áńtà ẹ má wo sọ̀rọ̀ kúńtà áńtà kúńtà ìtumẹ̀ náà ni áńtà. tọ́pẹ́ wàrà máa ta ni fẹ́ ta ní à ń tàrọ kì í bu ní alẹ́ yìí ọ̀rọ̀ ti yanjú. ọ̀rọ̀ kù o. ó sọ pé máa fẹ́ ní kúńtà rọ̀ kì í bá ní alẹ́ yìí ọ̀rọ̀ yanjú. ó bù sí. ọwọ́ apá méjèèjì pọ̀ fọlá fi ń rìn ọ́n rinlẹ̀ pé ebi wọ ọlọ́ọ̀ náà gbogbo rẹ̀. ńgbà tí ì tí ì ni ńgbà mọ̀ ń bẹ̀ ń ni mo tún ìwọ náà tún ní. ìhìn ma má sí èmi wọn. ìbọ̀ ìbọ̀ mọ̀ pé gbogbo e ibi ibi gbogbo e ni mà. à ń kí lọ ń sọ wọn ìwọ lọ ọmọ bí wọn ṣe ọmọ tí ń má ti láàrin wọn. nítorí pé wà á ń tààlà kò lè ṣe ṣe nítorí pé wọ ọlọ́run bá ní orí gbogbo tí ń bẹ aláàkúlẹ̀ṣẹ́ yìí aláàkúlẹ̀ṣẹ́ yìí ẹ̀yìn ó tún bọ́kun ọ̀ràn lẹ́ńbẹ̀ọ́ èèyàn báwọn ètí mo wí ni pé oníta sọ̀rọ̀ yìí. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ ọ̀kan soso ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kó máa sí ewé kó máa sí egbò. kó máa sí ewé kó máa sí egbò. kó máa sáwóore kò sì gbé kùdé. kó máa sáwóore kò sì gbé kùdé. kó máa sí ọgbọ́n kó máa sí bòyẹ. kó máa sí ọgbọ́n kò má sí bóyẹ. Nípa kádàrá tọ́ lọ́hùn ṣètò. Nípa kádàrá tọ́ lọ́hùn ṣètò. Lórí ara ayé ọmọ Ádámà. Lórí ara ayé ọmọ Ádámà. La ilaha illallahu. La ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. kò máa sí ewé kò máa sí ètò kò máa sáwóore kò mú ìgbé kúrè kò máa sí ọ̀gá kò máa sábúrẹ́ nípa kádàrá tọ́lọ́ ń ṣètò lórí aráyé ọmọ àdámà láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. ọjà fẹ́ kà á bẹ́ẹ̀ ṣe kárí. mo kà ìka àtàyà. ẹ ṣe báyìí. Hmm tabajá débi láhìlá ẹ máa fi báyìí láhìláha ìlàláwò ọ̀kan ṣoṣo aláwọ̀ ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo aláwọ̀ ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo aláwọ̀ ní bẹ́ẹ̀. kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwòrè kò sì gbẹ́kúdé kò máa sí ọgbà kò máa sàbúyẹ nípa kádàrá tọ́lọ̀ ṣètò lórí ara ayé ọmọ àdámà lára ìlàhà ìlàláhù ọ̀kan ṣoṣo ọ̀hún ní mẹ́. Mọ̀mọ́ mi sí ah inú àwẹ̀ lọ́wọ́ wa. nígbà ilé ìbá wa. wọ́n mú mi ní ìsìn. tẹ́lẹ̀ ìbá wọlé. ọwọ́ àkùkè jẹ. tàbí fi gbọ́rí fún àwọn àwọn àwọn onífá aláàfá mùsùlùmí àti babaláwo kìtẹ́ẹ̀nì àti babaláwo oníṣègùn oníọ̀tẹ̀lélẹ̀ hmm. bẹ́ẹ̀ sì ń kọ́ tí méjì yẹn pé àwọn èèyàn tí wọn fẹ́ dada sẹ́wọ̀n tẹ́ fún méjì lẹ́kọ́. bẹ́ẹ̀ni. ń gbẹ kọ̀ọ̀kan tí wọ́n á gbé padà lójú kejì pé. bẹ́ẹ̀ bá fẹ́ dada sẹ́ Tẹ́ni fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ́. Sẹ́dù rẹ̀ kò ṣẹ́. Sùnátà náà bí nìyẹn lò. Àwọn ọ̀nà tàná bí lànà ẹ̀mọ́ orílẹ̀. Dàgbé bẹ́ẹ̀ àtàkùtàbò nìyẹn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ lè náà yìí, tẹ bá sọ ìtàn tẹ bá jù ọ, kẹ́yìn bá ṣe ń ṣèkà yẹ, inú ọba àdìgẹ́ ọ̀la ń dùn. Bẹ́ẹ̀ ṣe ń ṣèkà báyìí, inú ẹ̀ ń dùn. Bẹ́ẹ̀ ṣe wá ń ṣèkà yẹ,

ìkan náà sẹ́ẹ̀tì kan tá a kà á lẹ̀ yẹn gbogbo àwọn gómìnà tí wọ́n dìbò ń bẹ̀ ọ̀kan nu wọn gbà tí ń kàǹpé tó sì ka báyìí òun nìkan lọ wọlé. yẹ tí mo ń dọ̀ ọ̀dà ẹ̀fí ọ̀dọ̀ hmm. bẹ́ẹ̀ ṣe ṣèkà báyìí yẹn tẹ̀ ṣèkà báyìí yẹn inú ọlọ́run ọba àlejò ládùn gbogbo ẹ máa ń sọ kọ́kàn ṣoṣo lọ ní nínú ẹ máa ń dùn sí i sì máa ń dó tì báyìí yóò dúró ti pé a ah, èmi èmi ọ̀kan so ni mí ara kankan ò ní rà á ẹ lọ ẹ lọ ẹ sẹ́rí ẹ bá dé sọ́ọ̀bù ẹ jù sílẹ̀ hmm. àgàkẹ́ tiẹ̀ pé méjì ń bẹ̀ ẹ jù síbẹ̀ ẹ bá dénú ilé ẹ fi bọ́ kínní lẹ́nu ẹ máa pariwo pé ọ̀kan ṣoṣo. Allahu ní bẹ́ẹ̀ ọ̀kan ṣoṣo Allahu ní ń bẹ kọ́ máa sí ewé kọ́ máa sí ègbò kọ́ máa sáwòrẹ́ kọ́ sí gbẹ̀kúdé kọ́ máa sí ọgbà kọ́ máa sábúyẹ nípa kádàrá tọ́lá ń ṣètò lórí ara ayé ọ̀rọ̀ àdàbà láìláà ìlànà ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ìlọ rẹ̀ máa wọ́ ẹ sọ́mọ́ fi fọ́n sọ́ọ̀bù sáma kọ́ sọ́ọ̀bù lọ kọ́ sọ́ọ̀bù bọ̀ ó ní sáwọ́ wálé pẹ̀lú ògùn ọlọ́run. Ah. fọ́ọ̀kà bàbá àti yọ̀ọ́. ìlọ máa fi kọ̀kọ́ kúkọ sọ́mọ akọ ewúrújáwòjá òun máa forin sọ̀rọ̀ máa forin sọ̀rọ̀ gidi. nígbà tí ànábì dé sọ̀sọ́dà àwọn tí máa kọrin pẹ̀lú èdè lárúbáwá kò ní káyẹ̀ mọ́kọ́ mọ́ ntọ́sọ fún wa ni pé ẹ wá máa wá ẹ ńlànà ẹ Islam ẹ máa kọrin yín islam nísìn ẹ máa kọrin gbogbo àwọn alẹ́bọ. Ah, ah, ànábì ń lo ogun kanjọ́ kan wọ́n ti ń lọ wọ́n ti ń lọ ànábì ní ah, ẹnìkan dára lára yá ẹni náà bá gbé orin náà ó ṣe kọ́ báyìí ànábì lọ́lọ́mọ àlùjá náà sán lẹ́sàn-án gbígbà àwọn sàábé lo abẹ́rẹ́ àìmọye lọ́dà egun wa lé wa nínú tí máa ń yára ó yá lórí wà àmọ́ àbọ̀dọ̀ fi kọ̀kọ́ kúkọ̀ là ń sọ èyàn ti jẹ́ nìyẹn ọlọ́run kùn wá o. nínú àyà yìí ń bi tọ́lọ́run tí ànábì yìí ságbé pé àmárítà ni bí ìtọ́ ní máa ṣe náà mo ṣe àwọn àfáà kàláfùtàní bí ibùláàgì amúramínkà ntọ́ làbọ̀ ńlọ́rùn pé kí n máa pariwo kí ayé náà mọ pariwo kí ọ̀kan sọ̀rọ̀ náà mọ pariwo kiri ọ̀kan sọ̀rọ̀ náà mọ ń sọ. anibudula rọ̀bí wàrọ̀bákùn pé ẹ máa sin ọlọ́run ọba aláha ti sọ ọlọ́run ọba yín ọba tèmi àti ọlọ́run ọba yín. àwọn afáàní gbólóhùn ibùdó ibẹ̀ láti yọ ìbáàdà àti pé náà. ìbádà túmọ̀ sí nǹkan méjì àlẹ́ ìbádà tutlaku ala ma'ana yayni ma'ana lè awwal àtàbọ̀d wà ma'ana zani àlèmùtà abadu bí tamani ìbádà ó ní túmọ̀ méjì lábẹ́ alákọ̀ọ́kọ́ òní tẹ́ pé a fi ṣe ìbáraẹnisẹ́ tá a gangan tààbùd ìsètàgbọ́ bá a ṣe ń ṣe ń tá à ń lọ lẹ̀ tá à ń lọ òkè yẹn tí apèmímọ́ ebimọ́nà yìí tá a jẹ tá a mú yìí lọ́sàn-án yìí wo iṣẹ́ tá à ń ṣe yẹ tá a bùdù ni. èní wàtí àti mùtà abádùbì yìí ń tá a wá tún fi ń sin ọlọ́run náà bí irun tá à kí gangan ìbádà ni irun ìbádà làwẹ̀ ìbádà ń ìbádà láàjì gbogbo àwọn nǹkan yẹn ìbáàdà ni àmọ́ tó dúró gedegbe báyìí nígbà ọmọnìyàn bá là á bọrùn ṣiṣẹ́ tí bá ń ṣe ó ń ṣe tá àbúdì ni òfin ṣe báyàn ṣe gbogbo nǹkan yẹn mọ́ ìbáàdà wọn ìbáyàn ṣe pé ọ̀gá mi ẹ jókòó ẹ jẹ́ bá yín kírun àbí kíyàwó jókòó pé ọkọ ìpè jẹ́ ràn ọlọ́jẹ́ mọ́ kírun rẹ òun gan fún ẹ̀ ó là ń kẹ́ ẹ̀ bọ́rùn wọn báyàn ṣe ntẹ́yà lè ṣe fún yàn kọjá ó lè ràn ọ́ lọ́wọ́ lórí ntó fi ṣe ó lè bọ́ ó lè bọ́ ó lè bọ́ tẹ́ni ó lè bọ́ tẹ́tẹ́ ó lè bọ́ gẹ́ẹ̀tì omi ọ̀sán àmọ́pọ̀ ọ̀fẹ́ ṣe gangan ọmọ ti kalẹ̀ fúnra ẹ̀ ni ìbádà ọ̀sẹ̀ ń ṣe rán yàn ẹni ò lè gba àwẹ̀ ń nílànà sẹ̀ríà ó wá fẹ́ san padà bàbá ò lè sànú ọmọ péjì ń bọ́ gba méjì ń bẹ̀ mi àbá gbarú ẹ̀ ládàá tí wọ́n fún ni pé ó ṣe tàtà wá ọmọ tó jẹ àwẹ̀ ní kọ́sán aya tó jẹ àwẹ̀ ní kọ́sán gbogbo ẹ̀yin àlùfáà ẹ kí ìsara ń lé yí o torí pé bí ọ̀bájọ́ dùn bí àwẹ̀ ọ̀bá bóyún nù ìyàwó yín yóò sì bọ́mọ lọ́wọ́ gbogbo àwẹ̀ níyàwó àfáà mi ọgbà. ọ̀ràn lẹ́ ń dá sọ́nù yẹ o ẹ lọ sí gbogbo ẹ̀kọ́ kẹ́ mọ́ gba díẹ̀ díẹ̀ ọkọ̀ òsèlè bá gba ń bẹ̀ wá pé wá pé a máa ń sọmọ bíbí ni o nítorí sẹ̀ríà àpètòrí ti yẹ̀wù díjẹ́ ń sọ òtùgbọ́n torí sẹ̀ríà pé ábà lẹ́sìn oyún lọ wà á ṣe sùúrù ká òbí ma lọ́dún yìí àwọn ẹbí tó wá dé àtúntò yóò mọ̀ ń gùn. Ah, ah. ẹ̀rọ ẹ̀sìn máa gbèjì ayé yín ni ẹ̀fẹ̀ sí kùn. láì jẹ mọ́sù. láì jẹ mọ́sù gan fẹ́ tó sí. mọ́sù ń bẹ́ tó sí nǹkan rẹ̀. ẹ̀jẹ̀ ó lé tòun ẹ̀jẹ̀ kọ́lọ́ ọba àlekẹ́ ọlá ni pé tòun náà tòun ká yín lára lórí àgbèjì ayé yín gbogbo ọmọ yìí labẹ́ká lálùbáríkà ẹ̀jẹ̀ wọ́n tètè kó ẹ̀jẹ̀ kí ìyá bẹ́ẹ̀ tètè kó máa wẹ̀ o kọ́mọ sán díẹ̀ díẹ̀ arábìnrin kan ní ọdún èyí táǹsì táǹsì ó di àwẹ̀ díẹ̀ sọ́rùn nínú àwẹ̀ ọ̀rẹ́ ọ̀bẹ̀ jẹ́ kó di di àwẹ̀ ní ọgbà àwẹ̀ lè wá ń súnmọ́ ń súnmọ́ ń súnmọ́ òun ọgbà òun ọgbà òun ọgbà tí ìmọ̀lẹ̀ di àwẹ̀ sọ́rùn lẹ́sìn tọ́ọ̀bẹ san kí tọdún fi dé ọ̀daràn mọ́ràn iye àwẹ̀yẹ ọmọ gba tuntun lọ ọmọ àfọ̀njẹ san báyìí bá lọ tán ọ̀rẹ́ sàgbà padà ìfọ̀njẹ san ni fáìní pé owó ran téyì tó fi dé mọ́ lọ. àwa súnmọ́ ah, lọ́wọ́ kò mọ́ lọ́wọ́ kò mọ́ àwẹ̀ bọ́lọ̀ ń fẹ́ bó ṣe pọ̀ tó ọlọ́run fún sí ọlọ́run bá sí. ìgbà tí àwẹ̀ kọ̀ tó ńlá lọ́kọ̀ yẹ kan dondo tí ó gbà ó ti afẹ́ rẹ̀ ra kò sì fẹ́ gbàwẹ̀ pàdé àwẹ̀ ọ̀pẹ̀ wa gbà yẹn jù pé nǹkan ò ní sí ọ ṣe sùúrù mílíkì lẹ́rù ọ̀pá tíì lẹ́rù ọ̀pá àti ẹyin. àtẹ̀ra má wọ̀rí tó gbé bí ṣe ń gbà á bọ̀ náà lọ́kọ́ ràn lọ́wọ́ nítorí fi ràn lọ́ nìyẹn ọkọ ń jẹ́ kí gbogbo nǹkan létòlétò ẹ pé ojú ẹni tí wá ọ ń tẹ ń tí Monday and Thursday ẹ̀yin ọkùnrin ẹran ìyàwó yín lọ́wọ́ ẹran lọ́wọ́ kò rí pẹ̀lú ẹ̀sìn ẹ wọn nújá bá gbàwé bára búrẹ́dì gbóná bọ̀ bó ṣe ń sọ fún yẹn tí inú ẹ̀ ń dùn ọ yẹn. ìyẹn di àwẹ̀ lábẹ́ ọ̀ràn lọ́wọ́ ó ṣe é ń bẹ̀ bọ́ bá kò ní àwẹ̀ yẹn ràn lọ́wọ́ kí eegun rẹ̀ ó lé sí i wọ́n fi sínú ó fi sọ́jà ẹran àyè ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ẹran pípa fúnra wa nìyẹn èyí tí oníyè ń rù kí ẹlẹ́ran màálù èyàn ní Yorùbá ti pakú wọn ní òkú ẹran lè yẹ torí pé òkú ló gbọdọ̀ wa ṣùgbọ́n ìṣẹ́gbà ara dùn fúnra bíi bíi mẹ́ẹ̀ bí orúkọ bíi sọ́fẹ̀ràn àyè sí ọ̀fẹ̀ràn àyè ẹ bá ń gbé báàsì kan ọlọ́run yìí kẹwàá ní ìsìn ẹ má yẹ jẹ́ kú jẹ́ ń pẹ́ran ní ìsìn tiẹ̀ lọ́ba o ìwà mọ̀ tó máa yẹ kú jẹ ẹran tí wọ́n ń pa tí ẹran tí wọ́n ń pa tí wọ́n ń pa lọ́nà tí ọ̀dà tẹ́ pé bí ìbá ti ń jẹ pọ̀ tó ni fún èèyàn máa pò tó ni ìwọ́n lè máa kúrò àyàn pọ̀ ìwàkúwà ni wọ́n ń pa ẹran kọ́lọ́ bá ní sàánú wọn ni ṣùgbọ́n àti wá ní àlàálì àlàálì mi ti àbíkẹ́lẹ́ ń pè kémìtì náà ni òun bẹ digbí. èèmọ̀ tí ń bẹ́ẹ̀ bí ẹran àlàálì ni pé wàláì ó tún wá dùn lẹ́nu ju ẹran tí dáná ní ìjà ó dùn yàtọ̀. ọkùnrin wà màálù wa ẹran tí ẹ dé wọn lọ bíríìjì ó ti pẹ́ nù. ọ̀nà méjì ló wà báyìí nǹkan bẹ ní òkè bọ́lá bẹ yẹn aláàjì wàsókà màálù rẹ̀ ti ń pa màálù lálẹ́ máa ń pa ìmọ̀ ń pa sẹ̀ríà ni máa ń pa aláàlì ni bákan náà aláàlì kan tó ń bẹ ní. Ah, Eh, ọ̀nà òkè àdó ń bẹ̀ yẹn ọ̀nà ìsàlẹ̀ ní mọ́ra wọn ọ̀sùtàmì wọn torí torí halali lè bẹ̀rẹ̀ kìtẹ́lẹ̀ ẹran ṣùgbọ́n torí halali lè bẹ̀rẹ̀ ẹran yìí wa ọlọ́ọ̀ra ẹran ànáwó rẹ̀ lórí odò lórí bí wọ́n ṣe ń pa ẹran bí òsì ara ẹran mọ́nú dọ́jọ́ náà nìyẹn ọbẹ̀ tuntun náà ni lọ́yàrá tọ́kì àti ẹja pé òun ò lè fáwọn èèyàn nírú eléyìí jẹ lábẹ́rẹ̀ sí ronú kíláàsì sí báyìí lábẹ́rẹ̀ sẹ́yẹ̀ wọ́n bá wa bá a sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sẹ́ni máa ń pa ọlọ́run ti fi baraka sí ọkọ̀ ní fi ń hákì ní ìsìn. ẹ bá ti fẹ́ ẹ ń bẹ atọ́lẹ́sì náà sọ́nù ta àbí náà ti bẹ̀rẹ̀ ẹ máa gbé ẹ máa máa kí sàkúlẹ̀tì. àwọn ẹlẹ́ran wọ́n wà pẹ́ ránpakúpa ní gẹ́gẹ́ jáde. ẹ̀jẹ̀ tó yẹ kó bóde tí è di ẹran rí wọn ò ní jẹ́ ó bóde wọ́n kàn án lú lọ́rùn yá jẹ̀múrúra jẹ̀múrúra jẹ̀múrúra jẹ̀múrúra. wọ́n èdú tí wọ́n gbé karosíìnì lọ́wọ́. wọ́n ti jọ́ ti juná sí wọ́n ti wọ́n ti ń gbó wọ́n ti à. níjọ́ ń táwa dẹ̀ gbọ́njú odidi àáfàá ní orí odò kankan máa ń gbà. nígbà tá gbọ́njú ń jọ òun orí odò kankan ní àáfàá àtẹ́pẹ́ òní ọ̀bà wọn dúró lọ wọ́n àbáṣọ ọmọ bẹ́ẹ̀ ṣe dúnra ní ọba gbogbo ẹran ọmọ ẹran lù lọ kò sí yẹn mọ́ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹbí fúnra yín kò sí tó burú ń bẹ̀ ẹ sáà dúró náà ṣẹlẹ̀ yá.